amóhùnmáwòrán nígbàtí àṣà wa èdè wa akínyìn káàkiri tí ẹ ti ń wò wá ṣàlàfíà ni ṣó ń dùn kò ní lè mọ́ alágbára lágbègbè yín káàkiri tí ẹ̀ ń kàn sí wa bí a ṣe ń mú iṣẹ́ yìí lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan ètò àgbààgbà náà ni àgbààgbà lórí amóhùnmáwòrán nígbà tí a ṣàwárí wọ́n sọ pé ètò yìí lóòótọ́ ọmọdé lè jàǹfààní ẹ̀ àmọ́ àwọn àgbà gangan wọn lọ ní torí pé wọn tá à ń gbé wá sórí ètò yìí mm, àwọn àgbà ni wọ́n àgbà olórin àgbà elégbè àgbà oníjó àgbà eléré lọ́kùnrin lóbìnrin ẹ tá à ń lọ káàkiri ẹ tínú wa dẹ̀ ń dùn pé bá ṣe ń gbé wọn wá gbogbo yín ni ẹ ń múnú wọn dùn ẹ lẹ̀ ń dúpẹ́ ń pé gbogbo iṣẹ́ táwọn náà ti ṣe ẹ wọ́n ti mú ní ju àdúpẹ́ lọ́wọ́ yín gidigidi la máa ń jẹ́ pé gbogbo ètò yẹn a máa ń fi aago wọn síta Eh, kẹ́ lè pè wọ́n eh, èèyàn mi ò tẹ̀ ní fìkan ránṣẹ́ mi àkọ́fẹ́ bá wọn sọ̀rọ̀ ń gbé ìyá yìí tí mo mọ̀ nìyàn mi àdẹ̀ tó ń fìkan ránṣẹ́ àdúpẹ́ lọ́wọ́ yín eh, ẹ̀bẹ̀ ṣe ń kọ̀ sọ kò ní bàjẹ́ lágbára láwọn èjìrò yìí là èmi náà ni mo wà ń bí èmi náà ni kò ní bàjẹ́ pẹ̀lú láwálé tẹ̀ mọ́wọ́ ọlọ́wà lẹ́yìn ilé lẹ́ni mo wálé ní assistance lẹ́ni Sunday wà ń bí oníṣègùn náà wà ń bí Ìkòdú láwà Ìkòdú ọ̀gá ibẹ̀ láwà ní hotel níbi tí afẹ́ ti ń lọ gidigidi àwọn ọlọ́gbà alálejò lẹ́nu ní ọ́sì sinimá ẹ ti rí ibẹ̀ náà la wà tá a ti fẹ́ ṣe ìfọ̀rọ̀wérọ̀ ilé hmm, pẹ̀lú kan náà wọ̀n ya wa ẹ mọ̀ pé tó bá jẹ́ pọ̀ wọ̀n ya èmi ní wọn púpọ̀ lọ́wọ́ gbogbo wọn màmá mi pátápátápátá Grace oyan Adéjọbí màmá mo kí yín ìyàgò ńkọ́ mo kí yín oyéwóyí màmá mo kí yín màmí táwàjà ilẹ̀ ẹsẹ̀ mo kí yín wọ́n pọ̀ ọ̀pọ̀ tí mi ń tẹ̀lé kà wọ́n tán ẹ pẹ́ fún wa lágbára ẹ̀yin tẹ́tí kú náà ọlọ́run bá fọ̀rọ̀ kẹ́yìn tẹ́tí wà láyé ẹ jèrè iṣẹ́ wọn lágbára ọlọ́run. ìkọ́nà wọn ìyá ìyá ìyá tó yẹ ń pé kékeré tí mo ti máa ń wò ìyá yẹn ń pé ah, ìyá tọkàn máa ń ro nǹkan máa yà tó máa ṣe ìyàwó ìyá ìyá mọ́ inú mi dùn ń pé mo ti wà pẹ̀lú ìyá lẹ́nu ẹ má sá lọ o ẹ farabalẹ̀ ẹ dín nǹkan gidi mú tó náà wọ̀nyá yìí ti pẹ́ nídìí iṣẹ́ yìí àdàdúgbò wà láyé wọ́n wà láàyè alájà Mojíráyọ̀ àmọ́ ẹ máa wò pé ta ló ń jẹ́ bẹ́ẹ̀ ó dà ń pẹ́ sí gbọ́rí tí gbogbo àgbọn alẹ́ mọ̀ sí ìyá ológi ìyá mi mo kí yín mà. ẹ kú ojúmọ́. ṣé dáadáa la bá yín mà. àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. màmá o. èmi kúkú nù. màmá o. mò ń jẹ́. màmá ẹ bá mi ṣèṣe ìyá ológi ní ìṣẹ́jú kan ẹ má kí mi ní sàlámù àlékún o ẹ kí mi ní ìyá ológi ní ìṣẹ́jú kan kọ́ wọn fáǹsì yín wò pé ah ìyá rẹ̀. mo kí gbogbo ilé o. Hmm yóò mọ dáa yóò mọ dùn kò ní kàn o ojú tó fi ń wò wá ìkọ̀mọ̀ ní fọ̀ èyí tẹ̀ sí ń wò wò ní di nínú ilé yẹ nílógún gbàmígbàmí o ẹ bá wò ó ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú ọ̀rọ̀ nínú ṣe nínú wà láàrin ẹgbẹ́ láàrin ọgbà ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ayé ò ní sọ yín mú ayé ò ní sọ gbogbo wa mú bí ó ṣe rí nu. Àmín ìyá ológi mọ̀ ń jáyé ó sì wà lára ah, ọlọ́bi kan kò bàjẹ́ láíláí kò ní bàjẹ́ láíláí lágbára ọlọ́run ẹ̀yà ara lé ẹ ti rí i pé tọ́ba sọ pé àwọn àgbà hmm, àwọn legendary gangan wọn láwà pẹ̀lú ilé ìyá ológi nìyẹn gbóyin ẹ wá kọ̀ fìdílé ẹ torí àwọn àgbà ṣe máa mu màmá wà láyé ògùn sí nǹkan tó ṣe màmá o bó tẹ̀ ẹ́ pé lọ́jọ́ méjì mẹ́ta sí ó fẹ́ ara wọn fẹ́ lè díẹ̀ àmọ́ nímú dúkìá màmá ti padà màmá ti stand by ẹ wá kọ̀ fìdílé ẹ jẹ́ àmú pọ́pọ̀ kàbá mi ẹ ṣe mo dúpẹ́ mọ́ mm. màmá ẹ jẹ́ àmú délé Hmm. ibo gangan ni màmá ọmọ ibo gangan ni yín ẹlẹ́ka mú láti bẹ̀. ọmọ àbàdàn pọ̀nbélé ni mí tí nǹkan kò gun àtọ̀tún àtòsí ọmọ àbàdàn ni. Hmm. ẹ bá mi kọ́ wọn ìbàdàn ìbàdàn lé olúyọ̀lé fún. ìbàdàn mèsì ọgọ ńlẹ olúyọ̀lé ọmọ ajẹgbíjẹ kára wọn hmm. gbogbo ẹ̀yin tèmi mo kí yín o yọ ọmọ ọdún ni kò ní kan o ilé bàbá mi kúdẹ ni ilé ìyá mi ìdí arẹrẹ ilé ìyá bàbá odíńjó gbogbo àrándì mi báyìí ìbàdàn ni kò sì ní bàjẹ́ lágbára Ọlọ́run inú kálukú náà ní bàjẹ́ o. àmín àmín ẹ ṣé màámi ẹ jẹ́ àsọ̀npọ̀ àwọn òbí yín kó tó di pé àbẹ̀rẹ̀ lọ́wọ́ yín nípa màmá nípa bàbá ẹ bá mi sọ díẹ̀ nípa àwọn ọmọ iṣẹ́ wo ló ṣe àwọn nǹkan kan ṣé ó ní jó ṣolórin lọ́wọ́ náà ní ṣókí ẹ bá mi sọ pa. ẹ jèrè sẹ́rí màmá mi eléwé ọmọ ni tí ń tàgbo bí yẹn dé bòde bòde ọ̀ràn yẹn so ti ń sìn eléwé ọmọ ni àwọn àgbo ni wọ́n máa ń ṣe ṣe ìwádìí bàbá mi olórin ni wọ́n kódà wọ́n sọ nínú ìtàn fún wa pé nígbà tí wọ́n fẹ́ẹ́ fẹ́ màmá mi nígbà tí wọ́n fẹ́ẹ́ fẹ́ àwọn wọ́n ní ẹni tí ò ní sẹ́tọ́ pé máa kọrin káàkiri ni ni àwọn ọ̀fẹ́ wọ́n ní sì ní ìfẹ́ sì burú náà bá sọ pé wọ́n dákun wọ́n jẹ́ káwọn ọ̀fẹ́ nǹkan kan wọ́n níbi ẹ̀ sì fẹ́ ra wọn nù olórin irú orin wo lọ́wọ́ ń kọ́ màmá. ẹ ẹ mọ̀ pé orin àtijọ́ òní ni wọ́n ń kọ ẹgẹ́ ìtàn yẹn ń sìn báyìí so àwọn orin ìbílẹ̀ ni wọ́n kọ so yẹn sì. nìbàdàn náà. nìbàdàn ni o nìbàdàn ni. ẹ ṣe mà ṣé ìbàdàn lẹ ti wá ṣe lẹ ti ṣe kékeré yín síbẹ̀ náà ni ẹ ti. ìbàdàn ni. ní ládùúgbò wo ń bẹ̀ ṣe lọ ilé ìwé rárá torí mo fẹ́ ká mu láti ilẹ̀ fọ́wọ́n tó ń wò yín gbà eh. torí àwọn ọmọdé náà wà tán wò ó pé kọ́ lè mọ̀ ń pa yín dáadáa ni mo ṣe ń mu láti ilẹ̀ pẹ̀pẹ̀ ma ẹ mọ̀ jèrè nípa àtìwé mo kọjá lẹ́kùnlé so ti yé ń sìn báyìí mo sì ka mọ́tò kùnbọ̀n tẹ bá wí tẹ bá sọ kì í ṣe pé báyìí mi ò gbọ́ so ti yẹn ń sìn báyìí bọ́ka mọ́tò kùn bọ̀ ń lọ́rùn. ètò àgbààgbà ni tó bá dẹ̀ ń wò tán wọn àgbà ni wọn àgbà náà ló ń bá wa lọ ẹ ṣe màámi ẹni olórin ni bàbá hmm. àmọ́ míyìn rò bẹ́yìn sẹ́yìn náà kan ni rí ni àbí ìdí eré orí ìtàgé ilẹ̀ yìí yà sí ẹ jẹ́ ká mọ bí yẹn ṣe wáyé mà. tó lólórin inú eré ìtàgé ni mo ti máa ń kọrin òun kódà máa ń bá lọ sí stúdíò tá a bá fẹ́ lọ sí stúdíò wọn á pè mí sí i níbo hmm. lérè yẹn níbo nìyẹn ti wá wá kí ló bí wá ṣé nìbàdàn náà lẹ ti pàdán wọn tán ṣe tíátà ṣe kúrò nìbàdàn wá sí Òṣogbo ní ẹ fún wa ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹ jèrè náà dára mọ́ òun ní orí ìtàgé. nígbà tí mo bẹ̀rẹ̀ ṣe tí tíátà yìí ọ̀rẹ́ mi kan náà ṣe tíátà tó bá ti lọ báyọ̀ máa wò mí nígbò ya tí n bá wá wo tẹ́lẹ̀ ẹ mọ̀ pé ẹ̀bẹ̀ Ìbàdàn náà ni tí n bá ti wo tẹ́lẹ̀ black and white sí ni àwa a máa wò mí a máa wò mí ṣe mọ̀ irú nǹkan bẹ́ẹ̀ pé aláwàdà nǹkan kan wo bó ti di pé mi náà tẹ̀lé ọ̀rẹ́ mi yẹn nígbà yẹn lọ síbi tíátà nìyẹn ẹ̀rọ tí orúkọ wọn ṣé ọ̀rẹ́ mi yẹn fáwọsá ní jẹ́ àmọ́ àríra mọ́ tipẹ́tipẹ́ ọlọ́mọsán gbogbo ẹbí abáwà. àwọn lọ́wọ́ ń tẹ̀lé lọ sí ibi ibi tí ń ṣe kínní. ibi ilẹ̀ ń tẹ̀lé ọlọ́ngbà yẹn tálẹ̀ ọ̀dọ́ tálẹ̀ ọlọ́ngbà yẹn tó ti ń ṣe tíátà. Ọláolú ni Ọláolú travelling theatre. lórúkọ tí wọ́n jẹ́ ó orúkọ wọn jẹ́ ngbà máa kú òun bẹ́ẹ̀ tó di pé èèyàn ti ṣe kinní báyìí mo stop díẹ̀ so ti yẹn ń sìn báyìí ngbọ̀ wáyà ọ̀rẹ́ mi kan bẹ òun náà jọ ń tíátà àtúnjọ ń gbélé nígbọ̀ báyìí ọmọ kọ àwọn orin ìsìn ìmí ọmọ kọ ní tíátà àtijọ́ máa ń wò pé kí wọ́n wá dúró débẹ̀ ẹ̀gbọ́n tí yẹn bá ń jẹ nǹkan tó dùn tí ò fún mi jẹ mo sì kọrí sí ibi gúrùpù Dúró Ládipọ̀ nìyẹn. Hmm nígbà yẹn èmi náà bá bẹ̀rẹ̀ gbẹ́gbà náà. ìṣẹ́jú kan mà ẹ lò tọdún mélòó ní ẹgbẹ́ Ọláolú yẹn tó oṣù mélòó àbọ̀dún mélòó tẹ ló ń bẹ̀. oṣù kan ìmọ̀ tọdún bíi méjì sí mẹ́ta tóra àti máa lọ tọ̀ àti bọ̀dá Jacob kọ́ lọ́ba mi já fi ẹ̀ mm-hmm. gbogbo abáhàn sápọ̀ Jacob kan náà bọ̀dá tájù mm-hmm. gbogbo alájọ ọmọ ẹ̀ lọ mo kọ́ṣẹ́ lọ́wọ́ nígbà yẹn mm-hmm. tó máa parọ́ pé à ń lọ pé mo fẹ́ ṣiṣẹ́ ní alẹ́ pé mo fẹ́ ṣe àìsùn tẹ̀ pé máa ra masínì lẹ̀ fún aláyẹn nígbà kan ká tó ṣe freedom so iṣẹ́ wo lẹ ń kọ́ tailor ni ọdún mẹ́rin àti oṣù kan bí kọ́sẹ́ so ẹ̀rún ẹ̀mọ̀ṣán rán mọ́ mọ̀ rán so àwa máa lọ sí tọ̀ ní gbogbo àyè àti adéǹtọ̀ hmm. adéǹtọ̀ tó kú yẹn sáàmù ahmed gbogbo yín jọ wà ní gbogbo àjọ wà nígbà yẹn ni hmm. kó tó di pé hmm. so ṣé máa ní ọlárẹ̀ gangan ẹ ti kọ́ṣẹ́ ṣọ́wọ́n gangan ni máa náà kọ́ yín ní tíátà àbí ṣé mo lè sọ bẹ́ẹ̀. rárá o a lè gbẹnu wọn sọ́hùn torí èèyàn gbọ́dọ̀ abàtẹ́rọ̀gọ̀dì dọ́dọ́kọ̀ dúró dọ́dọ́ sínsìn a gbàdọ̀ pé ẹnu wọn rùn bá a ṣe ń sọ̀rọ̀ bá a ṣe ń ṣe gbogbo ẹ̀ ibẹ̀ ni mo tọ́kọ̀ ti kọ̀ mi ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ọlọ́mọbìnrin sí a. ẹ ṣe mà ẹ wá kúrò lọ́dọ̀ Ọláolú ẹ wá tẹ̀síwájú níbo lẹ wá tẹ̀síwájú sí kí ló tún gbàgbé yín débẹ̀ kí ni ìdí tẹ́ fi wò pé èyí tí mo ṣe ń bí èyí tó jẹ́ tó tẹ́ ẹ wá náà sinmi díẹ̀ kí ló fà á fi ẹ bá mi ìtọ̀gbésí ayé yín là ń gbà sílẹ̀ báyìí ó ṣe pàtàkì kí wọ́n lè mọ̀ bó ṣe ń lọ gangan. ìgbà tí mo sinmi díẹ̀ yẹn ṣe mọ̀ pé tíátà ò tí ì ra ìrí owó ń bẹ̀ bá sì ti ẹ̀ bá lóyún nǹkan kan ìgbà wo so kò jẹ́ kí ààyè wà hmm. ìgbà ẹ̀ kò sáàyè fún mi láti pé kí n tún máa lọ tọ̀ káàkiri káàkiri ní gbogbo hmm. hmm. group ṣùgbọ́n nípa pé bóyá ijó ijó bàtà ọba kò so nǹkan kan ìgbà wo ibẹ̀ ni wọ́n ti tírénì wa o orin nǹkan kẹ̀mí náà ti tírénì wa o. ẹ jẹ́ àsán pa mo kí màámi màámi abẹ́dúrà àdìpọ̀ màmá pẹ́ fún mi ìkànnà ọ̀yá mi náà wà pẹ̀lú báyìí bẹ́ẹ̀ ni mo kí yín màmá torí àti lọ sọ́dọ̀ ọ̀nà wọn yẹn gbádùn fọ̀rọ̀wérọ̀ wọn náà àmọ́ ọ̀dọ́ yín làwà báyìí ẹ jẹ́ àsọ̀rọ̀ ń pa Eh, bàbá wa olóògbé dúró ládìpọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ là ń kà ń pa wọn là ń gbọ́n pa mọ́ púpọ̀ nínú wa ló mọ̀ wọn kàn ń gbọ́n ẹ bá mi sọ pa irú èèyàn ni bàbá gangan irú nípa iṣẹ́ yìí ẹ bá mi sọ báwo ló ṣe jẹ́ gangan torí ẹ̀yin mọ̀ wọn dáadáa. tó Ọlọ́run bá mi ṣàforíjì fún Ọlọ́run gbogbo tí wọn fi ilẹ̀ pátá ọlọ́mọdé nǹkan bàjẹ́ ńbẹ̀ ṣe rí bàbá dúró ládìpọ̀ ah, bí ìgbà sánmọ̀ bá jìnnà sílẹ̀ ni ti jìnnà sí a hmm. níwà níṣe wọ́n máa ṣe bí ẹni tí ó jẹ́ pé gbígbẹ̀ bá yẹ pé kéèyàn ní bí bí spirit kan bá kéèyàn sọ pé báyìí pé ọmọ yìí ní ìsìn ọmọ yìí lè ṣe nǹkan báyìí kẹ́ bá sọ pé kò lè ṣe bàbá yẹn á train ẹ̀ tí yóò fi mọ nǹkan yẹn ṣe á ní ẹ ṣáà ṣe sùúrù wọ́n lè máa mú kí ká máa ṣe gbogbo ẹ̀ bàbá ni bàbá dúró ládìí pọ̀ mm. nǹkan ò sì ní bàjẹ́ láéláé kọ́ lọ́n kó foríjì wọn àwọn eré wọn gbà yẹn náà dẹ̀ kárí orin gidigidi ṣẹfẹ́ sọ́npa díẹ̀ ń pọ̀ àwọn eré ó ṣeé ṣe pé ẹ̀yin náà kópa nínú àwọn eré ẹgbẹ́ àwọn ọbẹ̀ yẹn díẹ̀ ká jàǹfààní ìgbà wà pẹ̀lú yìí mà. ẹ mo wà nínú ọba kò ṣe mo wà nínú mọ̀rẹ́mi ajagun ńlá ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀. àmọ́ ọba kò sọ yóò dà ń pé ó kárí dáadáa. ó tó lẹ́tọ́ ó tó àti mọ̀rẹ́mi. Hmm, àti Mọ́remí náà àti hmm, hmm. kí lẹ rò ó fà á táwọn eré yẹn fi tó fi ṣe torí ìtàn yẹn ni àbí àbí nǹkan tẹ àwọn nǹkan tẹ ṣe nílẹ̀. ìtàn yẹn nítumọ̀ ẹ sì lè máa wo ọba kò so kẹsùn yàrá pé eré mi máa wò títí wọn ó sì mọ tògbé ńgbà máa ní kí ni wọ́n ń wí sẹ́mọ̀ bẹ́ẹ̀ eléyìí ó gbóná láti ilẹ̀ dókè ni so ọba kò so wọn ò lè máa ṣe kéèyàn jókòó ń ta kókó ń fẹ́ ṣe kìnìún á jókòó á wò ni ìtàn tó tó nítumọ̀ ni tó ti ń sìn báyìí táwọn àjàsà náà sì tún wọnú wọnú rẹ̀. ìyá mi ń kọ Abíọ́dún Dúróládípọ̀ ìyá Dúróládípọ̀ kí ni ìbáṣepọ̀ yín kí ni kí ni ìbáṣepọ̀ tó wà láàrin yín máa jẹ́ kàn ara gbàgbá láyé náà. abiyamọ màmá ni wàláyé abiyamọ màmá ni ẹ jọ̀wọ́ o ẹ bá mi kí màmá mi ìkárè máa abiyamọ màmá ni ìyá mi dáadáa ni Abíọ́dún Dúróládípọ̀ kò sí ni. Hmm wọn ò lè mọ́ pè mí hmm. ẹnìgbà tí mo síkì yìí hmm. wọ́n ti pè mí pè mí pè mí bí ọdún méjì ń pè mí díradíradíra ni hmm. pé kí n ṣàyọjú sáwọn mo ní à mo ti wùdú mi jáde so ti ń sin wọn kó mi yá àyàbọ̀ rẹ̀ ti wulẹ̀ kórí káwọn tiẹ̀ gan ní káwọn ṣe é dà ìyá náà wá pè mí lọ́dún kan lọ bá mi lọ́rẹ̀ mi ìyá náà kí n kọ́ mọ̀ sí nǹkan rẹ̀ òró bẹ́ẹ̀ ni obìnrin ni ni Abíọ́dún Adéládi kọ̀tẹ́ńkù wọ́n pè mí lọ́dún kan wọ́n ní mo jí wọ́n ní o bá sọ̀rẹ́ nígbò mí wọ́n ti pé tó bá sọ rẹ̀ máa wúra mi sí mọ̀mọ́ torí àwa rí i pé ọ̀rọ̀ mi wàá fi lọ̀ mí báyìí báyìí báyìí báyìí tí n bá tẹ̀ sí sí wọn láti mi máa ń dùn ni inú mi máa ń dùn ni àwọn tó bèrè kí n wá tún á rí wọn ṣẹ́gẹ́sì àárín yẹn ń sìn báyìí ṣùgbọ́n ó la pé nílẹ̀ tó rẹra kọ́lọ́ ọba mi kó dákun kó jẹ́ káwa náà wúlò kó má jẹ́ nǹkan wọn bàjẹ́ kìtà náà wọn bàjẹ́ ẹ ṣé màmá dúpẹ́ lọ́wọ́ yín ẹ tún wá tẹ̀síwájú kí ló tún wá gbé yín dé ọ̀dọ̀ bàbá wa Oyin Adéjọbí torí àwọn ò sí Ìbàdàn o wọn pé Òṣogbo lọ́wọ́ wà báwo ni àjọ ti wá gbé yín dé bẹ̀yẹn bàbá. kò dùn náà ni mo wà tó fi di pé tí wọ́n ránṣẹ́ wá bá mi pé kí wọ́n á ṣe orogún Adédìgbà. ẹ ti wà ń kúrò dùn gbà yẹn. mo ti wà ń kúrò dùn. gbọ́n tó wá ṣe fíìmù orogún Adédìgbà ọ̀tọ̀ lẹ́nu tó ń ṣe stéèjì tẹ́lẹ̀ ìyá Gbádébọ̀ ló ń ṣe stéèjì hmm. nígbà tó á débi fíìmù wọ́n wá ní sẹ́kùn kó sá máa dàrú pé ẹni tí ó lè handle kínní yẹn so ti mo ti bàbá sì ní ọ̀kan lọ̀kan ní wà sí mi tẹ́lẹ̀ nígbà yẹn mi ò súnmọ́ wọn lẹ́yìn pé ẹ̀rà sà ẹ̀ sà ní abá ránṣẹ́ wá pé ẹni bàbá ìyá àjọ mi ni kí n wá lóṣogbo ah, kí n wá lóṣogbo ah, bàbá àkọ́rí ọ̀nà bàbá náà bá ṣàlàyé àsádùpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ṣe ṣe páàsì orogún adédìgbà nìyẹn àsìdùpẹ́ lọ́dọ̀ ọpọlọ fi àlùbáríkà sí àtìgbà náà tí bàbá fi papòdà kò sẹ́tì ẹ̀ lè fẹ́ ṣe tí mo sì bí àtẹ̀kù ọlọ́jà ẹ̀bùrì tí n dámẹ́ lè fẹ́ ṣe báyìí. wọ́n ròyìn fíìmù yẹn náà màmá wọ́n ní fíìmù ńlá ni pé kò sí bó ṣe máa wo sinimá tó kò sí bẹ́ẹ̀ mi ẹ̀ ṣe fẹ́ jí tó. yóò kù ọ ní ọ ní omi á nítorí kókó wọn bàbá mi kọ́ làwọn bàbá mi kọ́ wọn tà fún olóyèdè nǹkan kò mm, sọ́wọ́n tí mo bá sọ mm, tán sọ́n mm. pa ẹ ẹ já mo sinimá yìí kẹ́tù bá mi sọ́n pa sinimá yìí ṣé torí kó jẹ́ tàn bàbá téèyàn bá wò dáadáa tó fi ara balẹ̀ tó fara balẹ̀ wò yóò rí i pé ẹ̀ mọ̀ tẹ́ máa wo sẹ́ẹ̀ lọ́ngbà mi ẹ̀ mọ̀ wò pé èèyàn gbé sí lẹ́wọ̀ kíní yẹn pé ah, kíní ti ń ṣẹlẹ̀ yìí bó ló ṣe rí lára hmm. sòtú ok mo ti ń sọ èdè mi hmm. ìgbà tí ọmọ ìgbà tí wọ́n gbé lọ sí ọ̀yàn hmm. orin tí wọ́n ń kọ́ ń bẹ̀ àti ìgbà tí bàbá fẹ́ gbowó ẹ tó ti promise wọn pé òun fẹ́ gbogbo fẹ́ gbé travel tó sì mọ̀ pé ẹsẹ̀ wọn ò lè rìn tó wá ń yọjú látòkè tó ní pé kí wọ́n máa bọ̀ lókè ẹ gbọ́ gbọ́ lọ́rọ̀ ṣe rí kò sí ni àwọn orin ibẹ̀ tí wọ́n fi bá ṣe bá kọ̀ọ̀pọ̀ ẹ̀ gbogbo ẹ̀ pátákó polongodo máa pààyàn lẹ́kún sáà ni débi pé ibi títà ìṣèdè ẹ má bínú o níjọ́ tí wọ́n ń so orogun Adédigba ní national theatre èmi ò lọ wọ́n wá ní bàbá ń jà àlàpà pé mi dà àwọn audience ẹ̀ mọ̀ pé ẹlòmíì wà tó mọ̀ pé a fi ń ṣiṣẹ́ ni àwọn míì wà tó yẹ pé wọ́n á rò pé rí ni wọ́n ní tí wọ́n bẹ̀ sí sọ̀rọ̀ pé à ń gbọ́ lóbìnrin náà wà kíní kankan kan ìgbà wo bàbá tó bò mí ní owó rẹ̀ lẹ́yìn ìgbà náà ni tó hmm. wò mí pé kí n gbà wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n lọ́wọ́ yẹn kàn ń sunkún lọ́dún náà tààtà ọ̀pọ̀ ọ̀pọ̀ ẹ̀kú kàn ń pera wọn. Ah, ọ̀pọ̀ hmm, hmm. ọ̀pọ̀ ẹ ṣe màmá màá tún yà sọ́dọ̀ ìyá náà ìyá Grace ẹ̀yìn Adéjọbí torí a ti sọ̀rọ̀ nípa màmá Abíọ́dún àti àtún yà sọ́dọ̀ ọ̀nà ṣẹ́ mọ̀ wọn kí ni ìbáṣepọ̀ tó wà lẹ́yìn àti màmá torí mọ̀ pé àwọn náà ti bá wọn sọ ọ̀hún ayé náà gbádùn fọ̀rọ̀wérọ̀ wọn. ẹ rí ìyá Òṣogbo ìyá gbogbo wa ni Adìjọlọlá ni wọn èsì kó ọkà ọmọ kékeré wọn èkó kéré so ti yẹn sìn báyìí ní tẹ bá débẹ̀ lónìí lọ́la èmi àjọ ọmọ sùn mọmọ sùn yàrá wọn ní lọsọgbó bí wọn ṣe fún mi ní rúùmù tó nígbà láàlọ rèé ṣe orogún adé ìdìgbà tí wọn fún mi ní yàrá ní òtẹ gbà wò èmi kí n àwọn àgbàlagbà yìí rí ìbọdọ wọn nù sùn so ìyá yẹn ti ẹpìlẹ dáa ní ọdà ó mára torí àwọn ya wọn yẹn dà pẹ̀lú nǹkan tá a tẹ̀ ń gbọ́ tó ń ṣe tán máa ń fẹ́ ọmọ ń fẹ́ yàwó fọkàn màámi ń gbà yẹn mo ní èèyàn tẹ́ gbọ́dọ̀ má dà tí èèyàn tó máa ṣe yẹn kí èèyàn tó máa fẹ́ yàwó fún ọkọ ọmọbìnrin sí yóò lè ṣe yẹn tẹ ẹ níbi tẹ ọrọ tó le díẹ̀ ni hmm. àwọn fẹ́ yàwó fọkàn wọn hmm. tó ṣe wọ́n tún àjọ wọ́n jọ mọ̀gbà tí kìíní sẹ́rù àwọn abáyé ni bí mo ti dàgbà tó ṣé mo lè fẹ́yàwó fọ́kọ mi. wọ́n jọ mọ̀gbà tí kìíní mọ́mí ẹ̀ sọ délẹ̀ tán. wọ́n ní wọ́n jọ mọ̀gbà tí ọkọ àṣẹ ọba àdìwà nù yàrá sẹ́rù èmi ní ìsìn bí mo ti dàgbà tó yìí mm. kí n wà fẹ́yàwó fọ́kọ mi mm. kí n wá gbọ́ kí wọ́n mọ lẹ́rìn ìwèrè kan nù yàrá. kí ló dé yín ti dàgbà náà sọmọdé lẹ́yìn. ọ̀sẹ́ni tó lè pè é bá mi sọ. ẹ ti dàgbà. àgbà dìndínrín wo orí mi fínú lójú ara tèmi. àwọn ìyá tó wá ń tó ṣẹlẹ̀ ń kọ́ wọn ìyá grace tó wá ń ṣe kí nígbà àwọn àwọn ìyá àtijọ́ ìyá àtijọ́ lèmi náà mo jìnnà sí wọn o tọ́ bàbá wọn sọ̀rọ̀ ọ́ bá wọn sọ̀rọ̀ lẹ́yìn tèmi ni o kò ń ṣe pé kẹwọn sọmọ ya grace yẹn tún mọ mọ̀gbà tó wà nù yàrá gangan ni wọ́n tún máa dùn sí. wọ́n tọ kẹ́ni tí wọ́n tọ́jú ẹ̀bí gbọ̀ jẹ́ pé wọ́n ń tọ́jú ọmọ wọn. Allahu Akbar. torí wọ́n mọ̀ pé irinṣẹ́ ọkọ̀ àwọn ni hmm. àwọn ẹni yẹn sẹ́gẹ̀tì àwọn yẹn ń sìn báyìí ìyàwó bàbá sẹ̀ńkó tó mélòó kan ẹ̀hẹ́n alájà àdìjá ìyá Gbádébọ̀ àti ìyá kí ló orúkọ ẹ̀ tí jẹ́ ìyàwó last wife fún bàbá wọ́n fún mélòó kan bàbá gbẹ àṣàlẹ̀ tí ìyá ọmọ sí ní fífẹ́ èmi gẹ́gẹ́ bí ẹnìkan hmm. bí mo bá sọ lójú kò lè lọ́kàn mi pé mo fọ́ sí pé kọ́ ọ fẹ́ torí ẹ̀ gbọ́dọ̀ jù kí n bá ń bẹ́nu ilé á dàbí ẹni pẹ̀lú nǹkan kankan tí tọ́ ọ̀tá ẹ̀rí lọ́dọ̀ tèmi kí ni ń palẹ́rìn lásìkò gbà náà so tèmi nù n ò lè ṣe o àwọn sàmùsàǹgùdù wọn ìyá ni wọn o. ẹ ṣe bàbá kò tí bàjẹ́ ẹni bá ṣe mu ẹ mo ní ètò ètò àgbààgbà gbogbo àwọn tí ìyá ń sọ yìí tó bá gbọ́ pé àwọn àgbà tí ẹ pọ̀ ń gan ọlọ́pìlẹ̀ iṣẹ́ yìí ẹ̀wọ̀n gọ́gọ́ nìyà ń sọ gbogbo ọ̀nìyà ti bá ṣe ẹ wá ní ká kọ̀ fọ̀wọ́n yálẹ̀ ká máa bá wọn ká máa gbọ̀rọ̀ lẹ́nu wọn tó máa ṣàǹfààní gbogbo wọn tó ń bọ̀ ń sin lẹ́ni bọ́ ṣe ń mu abẹ́tòtò èèyàn mélòó gan ló mọ àbá adọ́rẹ́lá àdìpọ̀ àbá ti bá wọn ṣiṣẹ́ bàbá yẹn adéjọ bí wọn ti bọ ṣàṣà ni ẹ ó ṣe pàtàkì ká bọ ọmọ ìyá yìí bàbá àgbọn bẹ́ẹ̀ náà màmí tó òun ló ṣe ṣe pàtàkì nọ́mbà ìyá ẹ ṣì máa gbà ẹ torí ìyá sì náà ọ̀pọ̀lọpọ̀ kan tó ń ṣe náà ìyá ń tajà nǹkan adébẹ ẹ bàbá àbọ màmá ẹ ṣe ẹ ẹ tún wá kúrò níbẹ̀ náà màmá torí bí tèmi ti fẹ́ mọ̀ yín la fẹ́ dé yìí mm-hmm. àmọ́ bí tèmi ti fẹ́ mọ̀ kí ló tí ìyá yìí ṣe ń ṣe báyìí tí ìyá yìí mo máa ranjú táwọn máa ń sùn nǹkan gbé ibẹ̀ mo ti fẹ́ mọ̀ ìbáàdà tó ṣe dọ́dọ̀ bàbá wa àtìlẹyìn. ṣe rí ajílẹ̀yìn báyìí tì mí ṣiṣẹ́ ni ó invite mi ṣiṣẹ́ so ti yẹn ń sìn báyìí mo sì dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ògbà tó invite mi ṣiṣẹ́ náà kò sẹ́ni tó lè pè mí ṣiṣẹ́ wọn ní rí regret pé à ń ṣe pè mí so kọ́lọ̀ bá mi ṣàforíjì sí. iṣẹ́ ọlọ́kọ́kọ́ pè yín sí tẹ bá rántí tẹ bá dẹ̀ rántí ọ̀wọ́n ṣẹ̀wò lẹ bá wọn ṣe. iṣẹ́ tá a yẹ pè mí ṣe ọ̀pọ̀ o. Hmm ìdè tẹ̀bá wòde ìdè tí yéèyàn àbèjì táyé kàn fi táwọn fi ṣe pé kẹ́ni ẹ̀mí ìyá tó bí ìyá ìyá mi lẹ́kọ̀ọ́ ìyá mi lẹ́kọ̀ọ́ tó bí àwọn àwọn ìbejì ọ̀ràn ìyá ológì ló bínú gbà náà tó fi di pé ọmọ rẹ̀ lọ rè bí àwọn ìbejì ọ̀ràn ìkànnì ayé aláyé hmm. ọ̀pọ̀ ọ̀gbun kìnnìkan ọ̀pọ̀ mẹ́pọ̀ ọ̀pọ̀ mi ò lè kà tán ni. àmọ́ ìgbà yẹn ìyá mi ó dà ń pé eré àjẹ́ lẹ lẹ lẹ ṣe nígbà yẹn táwọn kan dẹ̀ ń sọ wípé torí ìṣí eré eré tá a rí ń sìn rí bí alájà ṣé ìgbà yẹn ni ẹwà nú ẹgbẹ́ ṣe ti fílẹ̀ lẹ fi dì ń sìn ní báwọn ìgbà yẹn gangan ṣe rí torí àwọn eré ẹ̀kọ́ ṣe kébéyà yín ṣe lásán màmí àjẹ gangan lẹ máa fẹ́ jẹ́ ń gbà yẹn màmá. ààrẹ náà nù túlétúlé hmm. a máa tọ́ bọ̀ kó lójú ń gbà mí hmm. nígbà tí tó <laughs> mọ̀ pé àjẹ́ ni mí o ìwọ náà ti dọ́mọ àjẹ́ ọmọ ayé ni o ta ni wọ́n pè tí ò ní jẹ́ hmm. gbogbo abiyamọ pátápátá là jẹ́ ọlọ́mọ bàǹkan ni wa jẹ́ ta ni wọ́n fẹ́ fọ́ọ́rẹ́ ọmọ rẹ̀ mú tí ò ní kó ń tì ń kó wájú pé lọ́ọ́ wábi jókòó sí hmm. Hmm. àmọ́ sẹ́ta wá ń ṣe yìí a kà fi ń kọ́ àwọn èèyàn lọ́gbọ́n ni kò sẹ́ni tó ń bàjẹ́ ṣe rí a kà ṣe ní pé nǹkan tó jẹ́ pé a lè ṣe kó lè dẹ́rù bàyàn sóye ń sìn ká fi halẹ̀ káwọn ọmọ kéékèèké ó lè mọ̀ pé ayé ń bẹ èèyàn ń bẹ lábẹ́ aṣọ. màámi ṣòro lẹ máa ń yà wọn iṣẹ́ yẹn ni torí wọn á ń dúdú tẹ máa rorò báwo ni ìgbà wo ni ṣé àbọ̀sán àbúkọ̀ máa dúdú. ètò pọ̀ jù nú ẹ̀ hmm. òru ni. lẹ́tú máa ń ṣerú iṣẹ́ tó máa ń yà á lóru. wọn kọjá tiwọn ni hmm. wọn kọjá tiwọn tí wọn bá ń lọ ni wọn ti mọ̀ pé à hmm. kò ní dàbí Hmm. àmọ́ ní òru gbogbo ó ti dákẹ́ gbogbo ọmọ ṣe tẹ̀ntẹ̀ntẹ̀ntẹ̀ntẹ̀ntẹ̀ntẹ̀ ó tẹ̀tí wọn ọmọ kí sẹ́fà tí yẹn bá yà ní hmm. òru. Hmm. àwọn ìrírí kòkó wa ṣẹlẹ̀ sí nígbà tẹ̀ ń ṣe àwọn sinimá yẹn bóyá bí tí ọ̀kọ̀ọ̀kọ̀ yọ sí yẹn àbí tí bẹ̀rù kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ kó kàn fi lè já àǹfààní fáwọn àtàwọn bóyá ó náà kọ̀ọ̀kọ̀ tó ṣẹlẹ̀ sí yín. ó ibi iṣẹ́ Thompson ni lọ́dún náà iṣẹ́ ìjà òkùnkùn ìyá ológì fẹ́ mú àgbéyè ó mú àgbéyè ó fẹ́ mú lọ síbi ìdí igi kan níbi strong ìtàn máa ń ṣe yẹn bí yòlógì ṣe débẹ̀ báyìí ọ̀dọ́ ó tó nípa bẹ̀rẹ̀ sẹ́ńjọ́ náà ti set ni mo dààmú ní pé ẹ jẹ́ ká ṣe kínní ìpápápá tó mo ti rí àwọn bí àgbààgbà mẹ́ta kan ti ń kọjá hmm, lóru lójú ayé ni ṣe pé lójú kínní ló alẹ́ alẹ́ ah, ara sàn fún mi wà nínú gbóyin ara ń fún mi. inú gbójú ẹlẹ́wà ẹ ṣe mọ̀ pé wọ́n á ní kẹ́yìn orin sọ̀hún ká má bàa rí kọ́ ló dé bá mọ́ bọ̀ alásàn fún mi pé èèyàn pọ̀ nínú igbó yìí nígbà tá a bẹ̀rẹ̀ ẹsẹ́ ni bàbá débi pé ah yọ gbọ́dọ̀ jọ máa wó ń ṣẹ́jú àwa ayé mo sọ pé yọ gbọ́dọ̀ jọ máa wó ń ṣẹ́jú àwa àyà ayé kàkàkàkàkàkàkà sẹ́rí ẹyẹ yẹn ó sì wọlé ní ẹ̀ẹ̀mẹ́ta ó ní ẹ̀ ẹ̀ ẹ̀ lórí igi tí mo kọjú sí mo freeze báyìí ẹ̀ kí mò ń ṣiṣẹ́ lọ́wọ́ ni mo fírìsì tì ìkan nínú ara wa tó jẹ́ cameraman ma àdìo ọlọ́fin ó wà ní very bad sand mo ní ìbá bad sand ìbá má bad sand ẹ má yanjú mi o nǹkan kan la bá pa a bá pa kámẹ́rà torí sẹ́mi pé kíní ìyá jẹ́ méjì abẹ́ta ìyá ọgbọ́dọ̀ jọ máa wó níṣẹ́jú àwa àyà ayé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni tàbí ìyá ọgbọ́dọ̀ jọ máa wó níṣẹ́jú àwa àyà ayé sọ́rẹ́ sọ́rẹ́ sọ́rẹ́ hmm. ní mẹ́tẹ̀ẹ̀ta yẹn hmm. la lè túmọ̀ hmm. a ṣiṣẹ́ mọ̀ abapa kámẹ́rà ọlọmọsàyà fi dẹ̀ǹdé dẹ̀ǹdé bá ní tóńtógì oníhàn oníṣẹ́yẹ̀ ẹ jẹ́ ká parí ẹ̀ ẹ̀mí mi lójú abada àbí ọgbọ́n njọ náà abada àbí ọgbọ́n lọ́gbọ́n ìbílẹ̀ abáfẹ́ àti àwà àdọ́gbọ́n àwà àdọ́gbọ́n èmi ò ṣe ni òní ni bá a ti kúrò ní hmm. ibẹ̀ ní ọjọ́ yẹn hmm. àìmọye míì máa ń ṣẹlẹ̀ hmm. mo ti lọ ṣiṣẹ́ lọ́nà kan ní bàdékúrí tí mo jí ń dàjídàjí sẹ́ni máa lọ lárùngbẹ̀kún ìyàwó ẹ̀dà ọ̀rẹ́ mi tímọ́tímọ́ máa lọ bọ́gọ̀ ẹ̀dà ṣiṣẹ́ náà lọ́kọ́kọ́ lọ sọ fún mi pé èyí ológi òun ò jẹ́ láago márùn ǹjẹ́ tí ìmọ̀ ológi rẹ̀ bó ah, ti lógi ó ní òun ò jẹ́ láago márùn kò tètè bá ń lọ torí ìyá kan ti wá sọ́dọ̀ àwọn pé mò ń ṣe bí ẹni pé ara àwọn ni mí pé hmm. àwọn ẹgbẹ́ ń pè mí lóòótọ́ lálẹ́ ẹjọ́ yẹn pé àwọn ẹgbẹ́ ń pè mí ní àwọn ẹgbẹ́ aláàbò tílé àti toko àwọn ẹgbẹ́ ẹbọ ah, ìdájí ni lọ́rùn gbà kún jí mi hmm. bí mo sì ná sọ́bọ́ lọ́nu máa lọ gọ sí ọ̀sálẹ̀ kó tó di pé mo tọ́ wọ hmm. àdúgbò bẹ̀ so ti yẹn ń sìn báyìí wọn bá ìrírí ayé tí mo rí nù àwọn míì máa ń rí oríṣiríṣi máa ń rìkọ́dù lọ́wọ́ iṣẹ́ yẹn ó àmọ́ ọlọ́mọ ṣàbòdúrí wa ni àìmọye nǹkan míì máa ń ṣẹlẹ̀ lóko àmọ́ lọ́run jẹ́ ká fara kásá ẹ ṣe màámi ẹ ṣe mo dúpẹ́ toró ṣe pàtàkì kan ara alẹ́ náà rí tẹ́ ẹ̀ ń bá sọ ànímọ̀ Hmm. wọn tó mọ̀ náà rí i pé nǹkan tó wà lẹ́yìn ẹ̀fà náà ń gbó nǹkan wà ń bẹ̀ níbi tẹ̀ dùpẹ́ jẹ́ kan wà lẹ́gbẹ̀ẹ́ ẹ ṣe màá mi ìyólógì nìyẹn màmá ń fún wa exclusive dúdú eléyìí bí kankan màmá ni ẹ ṣì máa gbáko màmá hmm, ẹ gbà ẹ gbà tẹ máa bá màmá sọ̀rọ̀ tẹ máa fi nǹkan rẹ́jẹ́ sí màmá àmọ́ àṣì ń báṣẹ lọ báyìí ni àgbààgbà náà ni lórí amóhùnmáwòrán nígbà tí màmí ẹ ṣe màmí ẹ ṣe sáré dé ìdílé gbogbo baba Dẹ̀yìndé Thompson alábíyẹlẹ ẹ gbé wa wọ bẹ̀yẹn náà kẹ́ tún gbà torí mọ̀ pé ẹ ṣọ̀wọ́n iṣẹ́ ńlá ní ẹbí yẹn náà ẹ gbé mu ọbẹ̀ yẹn náà mọ̀. ẹ ọlọ́ba mi yá fi dẹ̀ǹdẹ́ àti alàbíyẹ́lò alàbíyẹ́lò ló invite mi wọ Kòròdú ohun àtàgbéyè níjọ wà ní kẹ́ni àgbéyè ní mọ́níyà ń gbà yẹn gbètì ní gbẹ́ngbà yẹn ní jẹ́ngbà yẹn nígbà máàdé Kòròdú tá a ṣe thirteen episode thirteen episode yẹn àwọn kíní lóye rẹ̀ àwọn channel seven ní àgbo ní thirteen episode yẹn bó ti di pé gbogbo wa àti gbogbo àwọn èèyàn sápọ̀ láti kìíní tẹ́yìn báyìí ti wọlé gbogbo àti di ọ̀kan náà nù mo hmm. ti pé Kòròdú bá ti ń lọ bọ̀ mo máa wá ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ o hmm. ṣùgbọ́n ní Kòròdú ìpéyàn péyàn gbéyàn wọlé fúnṣẹ́ Àlàbí hmm. yẹ́lò ni àtàtì níṣẹ́ tí Àlàbí ṣe lẹ́yìn Àlàbí danger mi ò sí bẹ́ẹ̀ torí bí kọ́ ló ti yá ọ̀nà mìíràn ló ti yá mi lẹ́dẹ̀ẹ́ iṣẹ́ lọ́wọ́ ń jọ́nà mìíràn so mi ò sí bẹ́ẹ̀ Thompson sì ní fíìmù rẹ̀ kan tí mo rí pé mi ò sí ń bẹ̀ ó ní ìwọ̀sí ọlọ́run sì mọ̀ pé mo gbọ́dọ̀ sí náà ìwọ̀sí mo gbọ́dọ̀ sí ń bẹ̀ ní òfìfì mi bẹ̀ torí mi ò sí nílé dẹ́ndé tàṣàníṣẹ́ rẹ̀ tó ṣe tó yẹ sílẹ̀ ọlọ́run bóra tí ológi ò sí ń o àfẹ́ tó ti ṣe tẹ́lẹ̀ kó tó kó wá sí Ìkòròdú torí à ń gbé ní Agége so ti ń sìn kó torí pé tó wá sí Ìkòròdú so kọ́lọ̀ bá mi fọ̀rùn kẹwọn àti òtí ìfù kọ́lọ̀ bá mi mi gbogbo Mami ìyólógì ìyólógì kí ló bá dé kí ló bí ta ló fún yín bó ló ti wá. Ah, alábí yẹ́lò náà ni torí tá a bá jẹ́ mọ́ráwọ̀ lónìí á jẹ́ kínníkan lọ́la ni so ti yẹn sin lu bàbá sùpọ̀ kò sí wọ́n ti sọ mí ní mọ́ráwọ̀ ọ̀dọ̀ ti wà ní ọ̀hún àwọn olójú olóbù nǹkan ni ẹ gẹ́sì ẹ sáà sùpọ̀ kò sí mọ́ndé àti ẹ eh, mọ ẹhàn ẹ n'i mi ní mo ráwọ gangan gan tí ń lóògì ni ó wá sí Adenike ó kọ́kọ́ fún mi ní eh, adénìkẹ́ ọmọọba adélànwá so sì mo ṣẹ̀gbọ́n rẹ̀ adénìkẹ́ Adenike gbọ́dọ̀ di pé adénìkẹ́ ẹ̀yọ́ so kan ti to buru mi <laughs> eré ọmọ làwa máa ń ṣe o bàbá mi náà ẹ̀ náà máa ń ṣe eré ọmọ o kàn kọrin ìgbà tó ti kọrin sẹ́yìn ìgbà kékeré nù so. orúkọ yẹn dẹ̀ wá tó ní kan tó bẹ̀rẹ̀ pé orúkọ yẹn ló wá lẹ̀ tó dúró tó di pé òun yẹn wá fi ń pè yín káàkiri. kódà bàbá ọmọ nìtàn hmm. bàbá Ajímọ́jà Sàn wọ́n sọ fún mi pé wọ́n fẹ́ change orúkọ yológi wọ́n fẹ́ sọ ní Síkírayá náà oró ajá mọ̀jẹ́ bí ajá nínú bàtà wàhálà. Hmm. Ah. mo ní ẹ lè ṣe yẹn mọ̀ pé yológi ti rìn tó ti ń sìn báyìí gbogbo àṣẹ síkírà ajá mọ jẹ nǹkan kan ó lójú ẹ̀ tó mọ̀ ìyá Thompson ìyá Thompson hmm. àwọn èèyàn mọ̀ ìyá Thompson díẹ̀ yẹn ṣùgbọ́n yológi ó wá kọ́fà gbogbo ẹ̀ so kọ́lọ̀ kọ́fà àlùbáríkà sí hmm, kọ́lọ̀ wọn bò kọ́ wa jẹ́ lọ́sẹ̀ kí bàtà wà ló jẹ́ rántí bàbá mi kan ní mẹ́rin náà bàbá olóyè àjèrè ṣẹ̀ṣẹ̀ rántí bàbá. èèyàn mi bàbá mi àjọlọ bìkan jò ní. láìpẹ́ láìpẹ́ nígbà tí ah. mo lọ bá bàbá bàbá youth. torí bàbá bàtà wà láàyè ṣẹ́wọ̀n pé wọ́n ìbátan kú bẹ́ẹ̀ ọ̀tẹ̀ bàtà lórí sílẹ̀ ọkọ̀ gbogbo wa nù ń gbà náà bàbá ló ní kò sí bó ṣe fẹ́ jẹ́ ń pé kò lè dénú pé pé ọmọkùnrin tó ń fẹ́ yàwó méjì ń pè nǹkan kan ló ń pé kò sí bó ṣe fẹ́ jẹ́ ń pé wàhálà nǹkan kan náà ló máa ń gbẹ̀yìn ẹ̀ bàbá mẹ́nu bà ń jọ yẹn dáadáa gbogbo wa bú sẹ́ẹ̀ níjọ yẹn ẹ ṣe ẹ jẹ́ ká sọ̀rọ̀ kan bàbá wa tó jọ wọn àgbà ẹ nídìí iṣẹ́ yìí náà tó jẹ́ bóyá ẹ mọ̀ wọn bóyá ẹ ti bá wọn ní ìbáṣepọ̀ kọjá àmú látọ̀dọ̀ bàbá ẹ̀dá wọn náà kọ́ ló ń bá mi wà pẹ̀lú wọn. ṣé ẹ mọ bàbá dáadáa bá lérè pààyàn mọ kí ni kí làwọn nǹkan ìbáṣepọ̀. ọmọ wọn ti lé ti lé hmm mo mọ̀ wọ́n tẹ́bítẹ́bí so bàbá mi ni wọ́n ọ̀gá mi ni wọ́n mo sọ pé àwọn àgbààgbà wa náà ló kí àhẹn so ọ̀rẹ́ mi tímọ́tímọ́ sí ìyàwó rẹ̀ lárùngbẹ̀kún náà mm. so kò sí kíní ẹ̀ka ń bẹ̀ mm. mo sì bá wọn ṣe àìmọye stéèjì mm. kankan káàkiri. ẹ ṣe olóògì ṣé a máa sọ pé àwọn tó tẹ̀ ń bá a lọ mọ̀ pé iṣẹ́ ti pọ̀ tẹ́ ti ṣe gidigidi tó dẹ̀ wọ́n iṣẹ́ gidi tọ̀hún tẹ̀ gbàgbé ni. ẹ ṣàmọ́ á nígbà kan ẹ fi sinimá lẹ̀ dẹ̀ tó nìkan tẹ̀yìn àgbà máa ń sọ ni pé sinimá tó ń ṣe ń sẹ́yìn kò sí sítórì kò ṣe kinní nǹkan nǹkan pé bóyá kinní ṣàmọ́ nígbà kan ẹ fi iṣẹ́ lọ ṣe nǹkan míì ni àbí báwo ló ṣe jẹ́ torí àwọn tó ti ń béèrè yín kó lè mọ bó ṣe lọ gbogbo àti wọn fi rí yín nǹkan nǹkan kú sọnù torí iṣẹ́ à ń pawọ́dà wẹ́rẹ́wẹ́rẹ́ yìí nígbà tá a jogún àtúbọ̀tà tún lọ kọ̀ mo wá wà ní kútọ́nu láàrin kan tí mo tiẹ̀ tí bọ́dì mi tẹ̀ tí mo ti wà dáadáa má bẹ̀rẹ̀ sí lálẹ́ má bínú pẹ̀lú ọ̀rọ̀ yìí o má rí tí bá ti láàrin má tí wọ́n kọ kéwú síbi ilé kan ilé ńlá white tó fì àkókò mọ kéwú tẹ́lẹ̀ nígbà tí wọ́n mú yìí ń gbọ́ ya má gbójú lọ lẹ̀ nígbà tí ń gbójú sókè wọ́n tún ti á clear dáadáa ọwọ́ adé òyìnbó àtàjílẹ̀ yọ lọ́mọ sàyàfíà tá a mọ̀ pé àní ṣiṣẹ́ àní ṣe papọ̀ mọ́. ajílẹ̀ yẹn wá dà ń sọ fún mi ní ìjọ náà àjọ máa ń sọ̀rọ̀ ní àjọkọ̀ lórí fóònù ẹ̀ àjọ ń sọ ọba ni pé báyìí báyìí báyìí máa ń ṣẹlẹ̀ aláàjì mo ní kí nìyẹn ṣe mí kí n ṣe mí bíbọ̀ jẹ́ pé bọ́ sọ nù òfin rẹ̀ wá ń ah ó ní ìyẹn dàgbàjúmọ̀ lọ ó ní ìyá wa ó ní ẹ̀ sì máa ó ní ẹ kẹ́ẹ̀dẹ̀ máa pọ́yìn jọ kẹ́ máa ṣàdúrà ó ní ẹ wá lọ rè wá ibi tẹ́ ti gba ìmọ̀ gbogbo táyì fílímù ń sọ̀hún o máa rò pé ìwọ ọlọ́run ah, nígbà tí a ní jimalu ọlọ́ba mi yá fi wọn àwa àjọ lọ sí Ìlọrin à ń sì jábà mọ ibìkan máa sábà fẹ́ kí n gbàgbé ẹ̀ wọ́n bá ní bàbá kan bẹ nǹkan kan ìgbà wo ni wàásù àgbáyé wọ́n tún dákọ̀ bàbá kan wọn bá ní ọ̀dọ̀ oníwàásí àgbáyé mo ní bàbá mo ní mo kò sì bẹ̀rẹ̀ kéwù o bàbá ní à kéwù àtọ̀nà kéwù dáa ló tà mọ́ kéwù àtọ̀nà àti ń kọjá ká ṣe ìpàtẹ́ ìṣègùn hmm. òun pé ò ṣe ìpàtẹ́ ìṣègùn hmm. ẹ pé kọ́mọ́ bọ́ra rẹ mọ́ ilé nǹkan kẹgbẹ́ àwọn ọmọ ni à ẹ jẹ́ ń kéwù tágbé hmm. kìíní lọ́nà ibi kéwù ńgbà tá a débẹ̀ àti ìyàwó wọn ìyá àtájù tàjọ lọ́njọ́ náà kódà bá a ṣe débẹ̀ gan tẹ́ àjọ táǹkì bàbá wọn ẹni pé tọkọ ti rí ilé lọ́ọ̀kan báyìí náà tí ilé yẹn ilé wọn náà báyìí pẹ́ bá máa lé wọn àṣẹ àgbáyé nílọrin hmm. ilé yẹn náà ga òfì àmọ́ kò ga tó tí mo rí ẹ mo ti àwọn ọlọpàá ní ah, ẹ gbà mí ilé yìí wọn jẹ ìgbàgbọ́n àṣẹ gbẹ́ni ẹ dákun bí tẹ́mi ó ti dúró ní ẹbẹ́ mi bọ́n sọ hmm. kó tó di pé bàbá gan bọ́n sọ jẹ́ ń kíra àwọn ọlọ́pàá kan kún lẹ̀ sí gé síwájú bàbá ni hmm. ẹ dákun mo ni ẹ mo ní bàbá ni ah bàbá ni alhamdulilayi bàbá ti tẹ̀wọ́ bàbá nàbà fi ní kí n wá bá fi lọ sọ ní nàbà fi ní kí n wá pàǹdé wá sí hmm. wá sí ansaru islam islam tí wọ́n máa ń ṣe ní hmm. yọ friday hmm. so ṣe ń sìn nílọrin àwọn àfa àríṣi ti máa wà níbẹjọ friday nàbà lọ àná sí pé yorùbá ló ń wá báyìí báyìí báyìí wọ́n tún lọ sí sẹ́ńtà àgbòrò lọ́dọ̀ ìyá àwọn amálẹ̀mọ̀tò àrówólò àwọn jẹ́ olórí àwọn alásàlátù ìyá àgbàlagbà ní àfààní máa ma lọ sí àsàlátù mi ibẹ̀ ni mo wá lọ sẹ́mi pé lẹ́yìn ọlọ́run àtúnfọ́ ọlọ́run tá a bá wọlé ayé ìwò gan-an pàápàá gan-an á rí i pé dáadáa bẹ̀ láàrí mú hmm. kò sí nǹkan téèyàn lè wà mọ́ yà hmm. lẹ́yìn pé kéèyàn súnmọ́ hmm. kéèyàn súnmọ́ ọlọ́run ìbá ṣe ìbá ẹ̀sìn ọba téèyàn bá wù kọ́ mọ́ ṣe kéèyàn súnmọ́ ọlọ́run kó gbà pé ọlọ́run náà lọ ọlọ́run yìí sọ pé ọ̀sáyé o só ti ń sìn àmọ́ ọlọ́run yìí yìí òpó rẹ̀ mọ́ lọ rí dìmú gbà náà òpó rẹ̀ mọ́ lọ rí dìmú gbà yẹn nígbà tí bàbá wa síra ẹgẹ́ ìsàrin ẹ̀sìn báyìí mo sì rí i pé tí wọ́n á padà wá sí èkó padà nìyẹn kì í ṣe pé bóyá nǹkan hmm, kankan pé bóyá ni kìíní yẹn ni mo lọ fún àwọn kọ̀ọ̀kan sì ń pè mí ní àsìkò dàbí torí nọ́mbà tí a lè mi níjọ́ ọmọ dé lọrin ni fóònù yẹn sọnù mi sẹ́yìn máa ṣe ni pé mi lọ tíìpù láì yẹn mo rò ní ọgbọ́n ọ̀nà kan ni mo. ṣé máa ṣiṣẹ́ yẹn náà nígbà tẹ́ ẹ lọ ṣó pé kẹsì. ìgbà yẹn ti mi ìgbà yẹn kò ti mi nígbà tó ìjọba yọ lẹ́mìí mi ni madam mo ní pé wọ́n mọ yọ mí pé kí wọ́n wẹ̀ wú àwọn tí wọ́n mọ̀ pé náà àwọn ọ̀rẹ́ mi pé mistake ní kòso ẹjọ́ ọmọ ọjà mi gba láì mí nù mistake mi dẹ̀ sí tó wà nọ́mbà yẹn tán mi wà ní ọwọ́ wọn tí wọn ò gẹ́ẹ̀tì mi mọ́ báyìí ṣe gẹ́ẹ̀tì àníyàn ń sìn kọ́ lọ́mọ ọkọ àmọ́ ṣe ó ṣe pàtàkì hmm, káyọ̀ lẹ́yìn fún wa màámi àwa lè lọ́nà ká má sọ̀rọ̀ ń pa ọkàn yín torí àmọ̀pọ̀ wọn náà ìdíṣẹ́ ló wà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà kò dẹ̀ yé wọn dáadáa yìí tàwa pẹ̀lú abámi yọ̀nà náà mọ̀ pé ẹni tẹ̀yìn náà fẹ́ ní indọ́sítírì náà níta ni wọ́n ṣọ́ọ̀ṣì wà tó dáwà mọ̀ ẹ sọ bó ṣe jẹ́ ká lè mú délẹ̀ tó dáa ti sọ̀rọ̀ ń pọ̀ gbọ̀n wọn ya Adéjọbí gbogbo wọn ẹ jẹ́ ká sọ̀rọ̀ ń pa tiyín náà ẹ ṣàlàyé fún. ẹ mọ̀ jèrè Bọ́lá Dalẹ́ hmm. Oyèdìran tí àwọn èèyàn pè ní bàbá kékeré lọ́dọ̀ Ọdúnládìpọ̀ kódà àní àjọṣe ti tẹ̀gbọ́n-tàbúrò mm. nínú fọpọmọjọ nínú kòtò ayé olóṣè bàbá àbèjì mm. nínú kò sápọ̀ sá mm. so wọ́n ti lọ o ah, lọ́n kọ́dà ń kó forí jì o wọ́n ti lọ o wọ́n ti lọ o. màámi ẹ mẹ́nu mẹ́rẹ́ ba àwọn ìbejì ọ̀ràn ẹ mẹ́nu bà wọ́n díẹ̀ mo kún ọ̀rẹ́ alẹ́ àtúnfẹ́ torí hmm. ìgbà náà ta máa ń wò ó pé àwògà ah, ọ̀rọ̀ pípi ọ̀rọ̀ náà kárí ń gbà kárí wá pé rúùsìn ni wọ́n wà ní pẹ̀lú ayé ẹ̀rọ ayélujára nǹkan nǹkan yìí owó yẹn á ti pọ̀ jù ẹ ẹ sọ ń pa díẹ̀ fún mi ṣé Òṣogbo náà lọ́wọ́ à ń gbàyàn àbí màámi torí. Òṣogbo ni wọ́n wà so hmm. ti yé ń sìn ọmọ dáadáa ni wọ́n hmm. even gèmí gan fúnra mi tí bá fẹ́ travel tó bá ń lọ ṣe stage ńgbà kan ní Kútọ́nù ara mi tí ò yá tí mo ṣẹ̀ ń bọ̀ yìí ni ò jẹ́ kí n ti lọ bó hmm. ti lọ lọ́ọ̀bẹ̀ wéré lẹ́njọ́ mẹ́ta ni mo ṣẹ̀ dé níbi ọ̀sẹ̀ méjì sísìn so ti ń sìn mẹ́ pé mo sọ fún ìgbà tẹ́ pé mi so máa ń kọ́ ọ lọ fún stage ńgbà yẹn máa hmm. mọ̀ ṣiṣẹ́ wa bàbá ńlá awọ́rò ni wọ́n hmm. n tẹ́ ẹ rí ẹ jẹ́ pé sáà kan tó ẹ rí ẹ jẹ́ tí àwọn ń bá wà lọ́ọ̀kan báyìí gbogbo ayé ọmọ lọ́ọ̀rì rọ́wọ́ wọ́n mọ lọ́ọ̀rì rọ́wọ́ wọn ni wọ́n mọ ní àwọn ọmọ yẹn àmẹ́ni ní gbèsè kọjá kádà rẹ̀ bí mo ṣe wà nílọrin tó ọmọ yẹn máa ń wá mi wá sí Ìlọrin hmm. so ṣe ń sìn hmm. tá a bá fẹ́ ṣe àwọn àjọ̀dún kọ̀ọ̀kan tá a bí ìran sábà kankan bá fẹ́ ṣe ọmọ yìí máa ń wá hmm. so ikú ọmọ yẹn kò sí ẹni tí ò tí ò tọ́ ìyáyá rẹ̀ títí ṣe wàhálà láti kékeré ẹwọ pẹ̀lú kọ̀ǹdíṣàn yẹn ìyá wọn náà ṣé àwọn sì wà. ìyá wọn wà mọ̀mọ́ ìyá wọn Òṣùọlá lé bàbá wọn ìyá wọn fáìn burúkú ó sì níwà wọn jọ ọmọ wa ń gbà mí tí wọn jọ wá fún wa bá mi nílọrin nígbà yẹn ikú àwọn yẹn ó lágbára díẹ̀ tí wọ́n fi lé ọlọ́mọdé ọ̀bàjẹ́ ẹ̀jẹ̀ta náà bàjẹ́ aláwọlá pátá lábílálẹ̀ yazim. ẹ ṣe ẹ ṣe ìyálógì ẹ ṣe ìyálógì ẹ jẹ́ wá bè lọ́wọ́ yín pé bó tẹ̀ ẹ́ kí bóyá pé àmọ̀ kí bóyá pé ẹ ẹ ti di alájà ẹ ti di ẹ mọ̀ pé ẹ sì lè san kán pa sinimá àtọwọn olórí ìtàgé nǹkan kan tó ń ṣe é sìn náà ṣẹ̀ṣẹ̀ ń wò rárá àdìpẹ́ tàbá àwọn sinimá tó ń ṣe é sìn ó yàtọ̀ sígbà tí yẹn díẹ̀ ìgbà tí yẹn yàtọ̀ sí pé bóyá pé sítórì yẹn máa ń da ẹ máa ń fara ṣiṣẹ́ èèyàn á rí i pé gbèsè ń ṣiṣẹ́ yẹn ó ó wá yàtọ̀ díẹ̀ ń sì máa ṣé torí owó ti pọ̀ nídìí iṣẹ́ yìí ni àbí torí pé ọ̀làjú ti wà nǹkan kan àbí kí ni kí ni nǹkan tó fà á kí lẹ fẹ́ sọ sí àwọn tó ń ṣe sinimá àti orí orí ìtàgé ń sìn. tí a lè sọ sí àwọn tí wọ́n ṣe fíìmù sìn hmm. ó ní pé bí ọba ti délẹ̀ báwọn àti hmm. bọ́ sí ọ̀ndà jẹ́nẹ́rà hmm. kálukú ó tiẹ̀ ni kò sí ibikíbi tẹ́ ẹ bá dé náà wọ́n á máa kọ́mẹ̀ǹtì lórí àwọn ọmọ wa ni mítìn aṣọ tí a máa ń wọ̀ yẹn wọn hmm. ò tó bẹ́ẹ̀ láti wọ̀ wá mítìn wọn ò lè yàn jáde ni hmm. àmọ́ gbà téèyàn ọba sí ń bẹ̀ hmm. tí ẹ bá lọ rèé yà tí wọ́n ti gbé jáde ìwọ̀n gẹ̀mí bẹ̀rẹ̀ tọ́ ẹ pé sensor board wọn ò ní tí sí ibi tí ó ṣe kíní yẹn wọn ní fi sí tán bá ti gbé lọ sí jẹ́ bá sẹ́ńsọ̀ ẹ̀ tán wọ́n á sẹ̀ sọ sínú ẹ̀ ẹ dákun kí tí a fẹ́ sọ sí bí ẹ bá ti tẹnumọ́ tẹnumọ́ títí títí títí ẹ wò wọ́n kàn fún onítàn pa ni wọ́n sọ pé ń tọ́ di ibi àyà àgbàlagbà àwọn tí ọ̀fẹ́ ọ̀fẹ́ re nǹkan nǹkan ayé ìjọ nǹkan alukú ni máa ń sá kókó ọkọ̀ wọ́n má bàjẹ́ ẹ máa máa sá lórúkọ ìkọ́ má bàjẹ́ kọ́ má bàjẹ́ kọ́ má bàjẹ́ ní ìsìn tán bá bu ẹlòmíì nínú wọn wọn á ló jẹ́ pé wọ́n rántí òun ni tán bá sọ̀rọ̀ burúkú sí wọn á ní wọ́n rántí òun ni nǹkan táwọn mọ̀ sá fún ẹ̀mí kàn rọ̀ wọ́n ni o èyí kàn rọ̀ wọ́n kọ́ lọ́ọ́ bàmí kọ́ rọ̀ gbogbo wọn lọ́kàn pẹ̀lú wọn tiẹ̀ mọ ẹ̀yẹ ara wọn lórí kíní lórí kíní káàkiri yẹn kò kò kàn ní àpọ́nlé kankan wọn máa yẹ̀yẹ́ ara wọn wọn ti kà kún pé àwọn wà wọn ò sì mọ̀ pé ìgbà kan láàrin ọ ìgbà kan náà là ní rí mọ́ ẹgẹ́ ti àárín yẹn ń sìn báyìí àsìkò tí kálíbà ti wà ń kọ́ kò sì dáadáa olóòtú ọmọ ọkọ yìí mọ̀ ẹ́ sí yọkàwá náà mọ̀ ẹ́ sí o lọ́sàánú wa o. ẹ ṣé màmá ẹ ṣé màmá màmá mọ̀ kó tó àti náà wọn kàn mí tẹ̀ ẹ nísìnyí náà mọ̀ pé ká tó bẹ̀rẹ̀ ètò ẹ sọ fún mi ó dàn gbóná wọn ọjà kọ̀ọ̀kan tẹ̀ àǹfààní lélẹ̀ fọ̀wọ́n tó ń wo inú ẹ bá mi sọ pé yàtọ̀ sí tíátà kí ni nǹkan tí ìyá ológi tún ń pò pọ̀ tọ́tún ìṣe ń sì kọ́ ara lè gbọ́n mà. nọ́mbà one ń ṣe oríṣiríṣi àgbo torí ọmọ ẹ̀kọ́ tí wọ́n bá lágbo ni mí bàbá mi náà sì ń pọ̀wọ́ èmi náà tún lọ rí gba díẹ̀ díẹ̀ hmm. níwọ̀nba hmm. so tiẹ̀ ń kọ́ lọ́ máa kọ́ àmọ́ sí ká máa ṣe kò ń gẹ́yọ̀ náà ọlọ́run hmm. ìkànnì mo tún wá ṣe tẹ bá sọ pé àgbò ọmọ kan tó ń wà ará amẹ́ríkà nǹkan tó bá tọ́ka àgbò kílẹ̀ sọ pé àgbò ṣé àgbò jẹ̀dí ṣàgbò oríṣiríṣi ẹ̀yọ̀nà náà ẹ̀ fún wọn mọ́. àgbò jẹ̀dí hmm. tìbà màsíìnì. Hmm. Hmm. ọ̀kadà. náà níjẹ́ màsíìnì so ṣe ń ṣe o ti yé gbogbo yín. òye gbogbo màmá mi ṣé ọ̀kadà bí kẹ̀kẹ́ náà. sábà máa sọ̀rọ̀ fún gbogbo yín àfẹ́ gbogbo ẹni sọ̀rọ̀. kò tábà ní machine kílẹ̀ ń pè machine màmá. ọkùnrin ok fọ́nwọ́n ọkùnrin tára bá lè tó eh, ọ̀pá ẹ̀yìn hmm. gbogbo tó bá fi jẹ́ pé bíi hmm. àìsàn kọ̀ọ̀kan kọ́lọ̀ bá mi kọ́ dákun àìsàn tí ò ní gbóògùn kọ́lọ̀ kọ́ bá ní ṣẹ́gun rẹ̀ so ti yé ń sìn báyìí kọ́lọ̀ ó sì yẹ wọn bá tí wọn bá ṣe kọ́ mọ bára mu. Hmm. so wọn lè kàn sí lórí àgbo wọn lè kàn sí mi o nọ́mbà one o nọ́mbà two o ní báàmù báàmù yẹn ni ó ń tún mi lẹ́mìí ṣe ọlọ́mọba àlẹ́mìí jẹ́ torí mo ti wọ́nà tí láti gba NAFDAC sí ta láti yes. Mm Hmm. tí mi ò rí ọ̀nà tí mi ò rí àwọn mi ò rí ẹ̀pà kankan hmm. lórí ẹ̀ mi ò rí ẹ̀ máa help mi lórí ẹ̀ hmm. àfàwọn tó ń bá bẹ̀ mí tí mo bá ṣe onígi oníǹkankan bá ṣe irú mi ò sún lè gbégbá ẹ̀mọ́ kiri kíní káàkiri ọlọ́mọ láàmú so irú yẹn ń sìn báyìí náà bẹ́ẹ̀ kí mo fẹ́ gbangba náà mi ò tẹ̀lé gbà nígbà máa wò pé ah, tá a bá tún fapá kún tán yóò kú tó há ni èèyàn gbọ́dọ̀ bí mo ṣe tún lọ wábi di ìṣoníṣi báàmù ni lọ́dọ̀ eh, ọ̀rẹ́ mi kan ń bẹ ní Kútọ́nù wọ́n tó ń fi àwọn kinní sí àwọn nǹkan tó jẹ́ nǹkan nína iṣan nǹkan nǹkan tó jẹ́ tìbílẹ̀ tó ti yẹn ń sìn kò pé ìyẹn ọ̀sẹ̀ la o ẹ̀gẹ́ ìṣàn yẹn ń sìn pẹ̀lú ògo àwọn kọ̀ọ̀kan sì ń bá mi rà wọ́n ń dúpẹ́ lọ́dọ̀ ọ̀rẹ́ mi náà sì ń dúpẹ́ kọ́lọ́ ẹ̀kọ́jọ́ túbọ̀ máa dáa sí i àmọ́ kókó ọbẹ̀ ni pé NAFDAC tí ò tí tí ì tí ì ní àbá ti kó jáde bí ọmọ ẹjọ́ mẹ́jọ àbá ti sẹ́pọ̀ mọ́ fíìmù míì tàbá ti ṣe lọ́ńchìn rẹ̀ so ti ẹ̀ ń sìn ní kókó tó ń dùn mí nìyẹn pé àìsàn olóòrùn lọ́wọ́ yìí gan. Mm, mm, mm. olólùfẹ́ yín pọ̀ tán ó dà nǹkan ẹlẹ̀ a sì lọ rí dókítà jóni tí wọ́n sọ fún mi pé torí wọ́n fún mi wọ́n fa ń déètì wọ́n máa yẹ ìfúnpá ìwé gbogbo ẹ̀wò wọ́n sọ pé ìfúnpá yẹn ń ga ah, kí ni mi ní ìró nǹkan kan wọ́n tún ní mo tún wéètì mi tún já wálẹ̀ kí aláàdé mo ní ngbà tí a bá mi sọ̀rọ̀ pé kí n má ronú mo ní à hmm. ẹ kò sí fúnra ni mo bá báyìí bí ó jókòó sí ntọ́ <laughs> bá yẹ kí èèyàn kó bá yẹ kéèyàn ó ṣe hmm. tí ó tí ó rí sí lásìkò tọ́jọ́ dẹ̀ ń lọ hmm. wọ́n máa ròyìn nínú ni máa báyìí owó sì ń gbà ní ìsìn tí wọ́n sá lọ ọlọ́mọ ọkàn yẹn á balẹ̀ pẹ̀lú ní bp ń wó yóò hmm, lọlẹ̀ hmm. so ti yẹn ń ṣe wọ́n ní ká máa jókòó láàrin ọ̀pọ̀lọpọ̀ ká máa ṣe kíni à ń ṣe hmm. àmọ́ kókó ni ìrànlọ́wọ́ lórí ọ̀rọ̀ ọ̀sẹ̀ dákun ọmọ jẹun kú tọ́kẹ́ tó fi kú rántí mi. màmí báwo kò ní sọ àyè tí ń sọ báyìí màmí màmí báwo lẹgbẹ́ ṣe wà lẹgbẹ́ kọ̀ọ̀kan bí ṣe tampan ṣe ntp owó lẹ́wà ń bẹ̀ ah. gbé kíní. ẹyin ọmọ ìyá kan náà ní à tampan ni mí ṣùgbọ́n sẹ́mọ̀ pé orí tí ẹ̀ bá fi ṣe kínní kan wọ̀ bẹ́ẹ̀ dànù ẹgbẹ́ ni wọ́n yí ọkọ rẹ̀ padà wọn ò yí àgbà tá a wà wọn ò yí ọkọ kálukú padà ọmọ ìyá kan ṣoṣo báyìí ni wá so bàbá sínú ẹgbẹ́ tèmi lọ hmm. tampan ni hmm. mi ò sì kọ̀yìn sí ANTP láti mọ́ bá sí láti mọ́ bá ń lọ ọ̀rẹ́ mi gbogbo akankan ọmọ ìyá kan náà ni a ṣe màmú gbogbo yìí tẹ́tí sàn náà àwọn èèyàn ti gbọ́ nìyẹn ní mọ̀ pé kò sí tá bá ti gbé àgbà wá sí orí ètò yìí báyìí wọ́n pè kò sí bó ṣe fẹ́ jẹ́ ìrànlọ́wọ́ kan bí méjì àmọ́ a lọ́wọ́ yín pé ṣùgbọ́n náà la ẹgbẹ́ yìí tó kù yẹn àbá yàn jẹ́ màmí tó bá fẹ́ wá kàn sí yín nọ́mbà wo ni wọ́n lè pè yín sí tó yẹ pé ẹ̀yin gangan lẹ máa gbé ẹ bá mi pè síta fún ara lè mà. o oh, eight o oh, eight three zero six zero four five three ẹ̀ẹ̀kan sí o eight three zero six zero four five three. ṣe mọ màámi mi fẹ́ kẹ́ dìde o n fẹ́ kẹ́ fún mi ní dírámà díẹ̀ bẹ́ẹ̀ ṣe jókòó yẹn ni mi fẹ́ kẹ́ dìde ra fún mi ní dírámà díẹ̀ kẹ́ fi bá mi dágbére fún àwọn aráalé pé ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀ pé ìrànlọ́wọ́ tẹ̀lé bẹ̀rẹ̀ yẹn wọ́n gbọ́dọ̀ ṣe fún yín ó yá mà. ẹ mo ti àkọ́kọ́ ní sọ kókó tí ń dùn yàn kí wọ́n ní sọ atẹnumọ́ náà òjò náà ṣé mo lè fi kíní hàn kí wọ́n rí i pé. ṣé èyí tẹ sọ yẹn. ẹ jẹ́ wọ́n bá ń rí àmọ́ ibi tálọ̀ ti sànù hmm. gbogbo ẹ̀yin èèyàn mi tẹ̀ ń wo tẹ̀ wà nílé hmm. kíní yìí ó ní kíní jíńjà gan ló wà nù ẹ̀ hmm. àti àwọn ó dáa fún un bí yàrá ìbáṣe yẹ pé yẹn bá ń wúkọ́ àfi sínú omi gbóná ààlà àmọ́ tó bá yẹ pé yẹn bá ní agbèmọ bá yẹ pé yẹn bá ní ọ̀sà kò gbọ́dọ̀ gbé kò gbọ́dọ̀ lò ó ní pé kó lò sínú sẹgẹtì àníyàn sí bẹ́ẹ̀ wọn arthritis nǹkan ah, kan ó ní eh, mọ́sù gbogbo ẹ̀bẹ̀ yẹn pẹ̀lú ògùn Ọlọ́run yóò lọ ẹ̀dá kan Ọlọ́run ràn yín lọ́wọ́ ló sì bùkún ní gbogbo ààyè hmm. iṣẹ́ yóò di ìṣẹ̀mọ́ yín lọ́wọ́ Ọlọ́run máa ṣàgbéga ọ̀run fún yín ẹ̀ ní sẹ́kù o ẹ̀ ní kàndàmúlò ayé yín o bọ̀bẹ̀ yín ẹ̀dá kan ìrànlọ́wọ́ lórí NAFDAC lórí kínní àtọwọ́ tí ìwé produce. àmọ́ bí ìdésí nágbà báyìí tó bá fẹ́ rà wọ́n lè pè yín o ẹ wá bó ṣe máa dọ́dọ̀ wọn ah. torí wọn ẹ ti sọ bí ìdésí NAFDAC náà. wọ́n ti ń rà àwọn èèyàn rà ẹ bá fẹ́ máa ẹ bá fẹ́ nídìí ẹ ẹ pè mí nọ́mbà kan bẹ ní ara rẹ̀ sèmi mm. náà ni màá gbé mm. ẹ dákun o mm. ọlọ́run ní gbàgbé yín o ní jẹ́ máyé o. dírámà tẹ wá ní ká ṣe bí irú èwe lẹ ní á ṣe o. ìtẹ̀wọ̀n tẹ̀yìn ìyá náà ni. Ah. ní ṣókí díẹ̀ kẹ́yìn àkàtú fi jẹ́ kọ́ mọ̀ a tún bá mi fún ọ ọlọ́run inú mi dùgbẹ́ ẹ̀ ń róró ẹ̀ ẹ̀ ṣe bẹ́sà bá mi mm. ṣe fún ọ kékeré ẹ ṣe mọ. ẹ mo bẹ ta tẹ wá wí dùn hmm. bí mo ṣe ń lọ ń bẹ̀ wọn hmm. lọmọ kan bá di pé tó ń rí àgbàlagbà fín máa hmm. dààmú ni ah! kí n lọ afọ́rẹ́ rà yìí ìwọ ọmọ ìdákun tó o bá délé bá ń sọ fún ẹ lé mọ́ gbàgbé o jíṣẹ́ kọ́ ọ sọ pé ọ̀sẹ̀ mi o ọ̀gbọ́n sọ fún ìyá rẹ̀ nílé pé ọ̀sẹ̀ mi hmm. tá bá ní ta lọ́sẹ̀ pé èmi yòólógì ni yòólógì tẹ́nìkan ò gbọ́dọ̀ mu hmm. ọ̀sẹ̀ mi o hmm. o ti gbọ́ mi báyìí màá bẹ ọlọ́run gbogbo ẹ̀yin ọmọ àtẹgbọ àwọn tí ń wò wáyé ọkùnrin àtòbìn ẹ ní ṣìṣe ẹ ní bọ́wọ́ lọ́wọ́ gbogbo àná ò ní kangun ayé agbára lọ ọlọ́run gbogbo táwọn ò tinú kálukú fi ń dùn ọlọ́run ní tọ́kọ̀ bànújẹ́ síbẹ̀ ọláàláhà lọ́rọ̀kọ́ ta ilá abilá ìlànà. mami ẹ bá dúpẹ́ lọ́wọ́ ìyá tẹjọ wá bínú ṣe pàtàkì torí ẹjọ wá náà ní tẹjọ ṣètò ẹ bá mi kí wọn náà gbogbo ayé náà. sẹ́ẹ̀rí èyí hmm. lè wà nílùú kankan mọ́ ní ọ̀rẹ́ tó sì máa jágbàlagbà so hmm. ti ń sìn ọ̀rẹ́ mi ya ológi hmm. ah, èèyàn ni wọ́n o ẹ dákun ẹ jẹ́ kí n fọ́kàn wọn lọ́rùn kí wọ́n wọlé ẹ wọlé sẹ́ẹ̀rí kí wọ́n lójú yín ṣe rí tá a bá ń sọ pé ìyá lọ́mọ ní àdúgbò níbikíbi ìyá lọ́mọ lè rí àtọmọdé ni àtàgbàlagbà ni wọ́n kó mọ́ra bí wọ́n ṣe wà yìí pàtí mo dé sí kí ló pẹ̀ tí ọlọ́wọ́ dé ìbèsè ní tẹ́wọ́ gbà mí tọwọ́ tẹ̀sí ní tí mò ń ṣe yìí ọlọ́ àwọn ọlọ́ọ̀lọ́ ni láfijọ́ sáré láfijọ́ sí tí ìbá ipẹ́ tó dáa tí òfin kí nǹkan bàjẹ́ nǹkan yóò ní bàjẹ́ láéláé nǹkan yóò ní bàjẹ́ láéláé tí ọba yàtọ̀ yóò mọ̀ dáa sí ni ọ̀la àmì ìnà àmì ẹsẹ ẹ kò fẹ ẹ ṣe ìyọlẹ́gì mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yà ara lè yá tẹ̀tún bá wa ṣètò wa torí mò ń bẹ̀rù pé ṣé tẹ́ bá tẹ̀ lọ jẹ ẹ̀ ń jẹ ìyá sáà ní lọ di dèkútà àbí ẹja <laughs> báyìí màmá àmọ́ kò sí nǹkan kan màmá agbára fi pọ̀ ni. ẹ wò ó agbára fi pọ̀ ni. jẹ́jàre ajẹyẹ ni ajẹyẹ ni oúnjẹ àgbà ti sọ oúnjẹ àgbà ni oúnjẹ àgbà ni ajẹyẹ ò ní síyẹ ò ní sí mu. àmín àmín àmín. o ní tákìtì lórí bẹ́ẹ̀dì. àmín àmín gbòyìn àti gbogbo abẹ́ amọ̀tánmọ́tíá náà. àmín àmín àmín. agbára lọ́mọ pẹ̀lú wa. màmí nìyẹn yólógì legendary yólógì ẹni bọ́ ṣe mú ẹ àgbà òṣèré tó wà ní nàìjíríà tó wà láyé tó wà láyé ìyá yìí ni gbogbo àwọn tó jọ wọn àgbààgbà tó jọ wọn lọ́lẹ̀ foundation ní tíátà ìyá yìí ti bá wọn ṣiṣẹ́ <laughs> àgbà gidi ni wọn ìyá tẹ̀lé sọ fún yín nọ́mbà ìyá nìyẹn hmm, ìyá tó bá jàgbo tó jàgbo gidi confam hmm, pé ẹ kàn sọ wọn wọn á pò pọ̀ wọn á fi ránṣẹ́ sí i ọ̀dọ̀ tó ní báàmù náà pé yẹn náà wúlò àwọn ìyá nǹkan tá a lè ṣe fún wọn nìyẹn nǹkan tá a lè ṣàlẹ̀ fi múnú wọn lọ́tún inú mi dẹ̀ dùgbẹ́ wàá náà múnú wọn dùn ẹ̀ nọ́mbà wọn nìyẹn mo máa ń sọ gbogbo gbà ń pé ẹ pè yá ìpè yọlógì àká nọ́mbà yín dà Eh, gẹ́fì ganan ẹ ti ń ṣe ẹ eh, mo dàgbà tí mo máa ṣe máa múnú ìyá dùn bó ṣe máa rí lágbára Ọlọ́run nìyẹn mo dúpẹ́ lọ yín máa mi ẹ pẹ́ fún ẹ ní kú báyìí ẹ eh, gbogbo nǹkan tó kù tó ń dùn yín lágbára Ọlọ́run bá wa lẹ́sọ̀ lẹ́sọ̀ Ọlọ́run máa ṣe agbára Ọlọ́run ẹ ṣe gan mo dúpẹ́ ìjírò yìí lànà láwálé tẹ̀mọ́ lájọ wà ń bí ẹ ń tajọ pé lè pọ̀ pẹ̀lú ìyàwó lórí pẹ̀lú Sunday ẹ ayọ̀ ọba sọ oníṣẹ́gẹ́ bàbá ti wà ń bẹ̀ yẹn ìkòdú láwà ìkòdú ọ̀gá ibẹ̀ láwà ẹ ní labi òtẹ́ adúpẹ́ lọ́wọ́ mánéjà tí wọ́n gbà wá ń pé káṣe ní bàjẹ́ lágbára mm. ọlọ́run àti oasis cinema náà eh, níbi tí ẹ gbé ẹ fẹ́ wo sinimá ọlọ́kan ọ̀jọ̀kan ẹ wá bí yìí náà ẹ dìbò àsìkò ọdún làwà ẹ dìbò ń bẹ kò ní bàjẹ́ ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.